chance so àwa wà lórí afárá yẹn ọlọ́run á gbẹ̀san fún kálukú pé ọyìn eléyìí jẹ́ ìjọba yẹn wọ́n wá yọ nínú títí tó fi gbàgbé wọn náà wọ́n yọ nínú tó fi gbàgbé títí tọ́lọ́run ó fi mú gbogbo lára gbogbo òkun sínú gbogbo bínú ara ẹni gbogbo gẹdẹgẹdẹ burúkú tí máa bẹ lọ́kàn àwọn èèyàn ọlọ́run wa yọ dànù kú lọ́kàn wa torí pé wọn èsì lálìjáná kó wọn máa kórìíra ara wọn wọn èbẹ lálìjáná kó wọn máa dẹyẹ síra wọn wọn ìbẹ lálùjáná kí wọn máa ṣe sùtì ètè síra wọn papọ̀ wọn fẹ́ràn ara wọn dénú dọ́gba ṣe ìbẹ lọ́lọ́run ti fọkàn kálukú má kó tó wá di pé wọ́n wà lùjáná torí pé kò ní wà lùjáná àfẹnitọ́lọ́n bá fọ̀ mà kọ́lọ́n bó ṣe wá lọ́kàn nínú wa. tọ́ lẹ́yìn eléyìí agbọ́dọ̀ gbàgbọ́ pé àlùjáná ń bẹ iná ń bẹ o nínú pápá agbàgbé ìdàlùkì àmọ̀ gbọ́nù àlùjáná ọkọjá téèyàn lè ròyìn ọwọ́ ntọ́lọ́mùbá sọ fún wa nípa rẹ̀ lálẹ́ mà àbánabi Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa nípa rẹ̀ lèmádà torí pé wá nínú hadith al-qudsi ọlọ́run ló ń ti pèsè àlìjánnà kankan lẹ̀ fáwọn ẹrú òun fi ma la aynu ra'at wala udhunun sami'at wala khatara ala qalbi bashar ń bẹ nínú àlìjánnà tó ń pèsè kalẹ̀ yìí ń tójú kan òrírí ní dáadáa ohun tẹ́tí kan gbọ́ rí ní dáadáa ntí ò tiẹ̀ rú wúyẹ́ lọ́kàkan rí ìbẹ́ náà àlìjẹ̀nà ọlọ́dà kò má ṣe lè wọ̀ wá. torí ẹ̀ ìní àwọn sàhábà bíi Ibn Abbas àtàwọn mi sọ pé kò sí nǹkankan náà àlìjẹ̀nà nínú ntọ́ wà nínú ilé ayé yìí àfi porúkọ wọn lọ́kàn papọ̀ omi ń bẹ láyé omi ń bẹ lálìjẹ̀nà ó kọ́ lọ́ omi tàlìjẹ̀nà ìṣe bíi omi ilé ayé ọ̀gẹ̀dẹ̀ ń bẹ lálìjẹ́nà ọ̀gẹ̀dẹ̀ ń bẹ láyé orúkọ ọlọ́pàpọ̀ ọ̀gẹ̀dẹ̀ àlìjẹ́nà kò dàbí ọ̀gẹ̀dẹ̀ ilé ayé. ilé ń bẹ lálìjẹ́nà ilé ń bẹ ilé ayé orúkọ ọlọ́pàpọ̀ ilé àlìjẹ́nà ò dàbí ilé ayé. síbẹ̀ àwọn kílé ayé tójò bá ti ń rọ ẹ̀rú ti bẹ̀rẹ̀ sí ní báyìí ó lè wọlé gángba mi ní ẹni tí ò ní ra àlìjáná yìí wọ̀ ọtí ń bẹ láyé eléyìí táwọn ọ̀daràn máa mu ọtí sì ń bẹ lálìjáná orúkọ lásán lọ papọ̀ láàlọ́gbọ̀n fi hà wọlé àtàdéhìmá nínú àlìjáná tí wọ́n bá mu tirẹ̀ wọ́n yìí sọ̀sọ́kùsọ pé sì ṣèṣekúṣe wọ́n dán ti ilé ayé wò ọtí ni kọ́kọ́rọ́ gbogbo àìdá tó bá mutí yóò ṣe zina tó bá mutí ó lè pààyàn tó bá mutí ó lè dáná sunlé torí pé ọpọlọ wèrè ti sọnù tó bá sì mutí tó lè yàgbẹ́ sára yóò tún bú bàbá rẹ̀ yóò tún ṣépè fún ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tó mutí tán tó rọpọlọ ti lọ lọpọlọ bá sì kúrò lára kéèyàn dẹran kó jẹ́jẹ́ ni. agbọ́dọ̀ gbàgbọ́ pé alìjánná ń bẹ iná ń bẹ o alìjánná tí wọ́n sọ̀rọ̀ yẹn tó náà lọ́lọ́run fi bàbá ńlá wa sí rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni òun náà lọ́lọ́run fi sí àti pé àti tọ́ wòrí nù àti tọ́ wòrí gbọ́dọ̀ bàbá ńlá wa ọlọ́run ṣe bẹ́ẹ̀ ká lè bá a sojú kòkòrò àti tún padà bẹ́ẹ̀. tọ́ ṣé ẹ̀ṣẹ̀ tí baba ńlá wa ṣẹ̀ láàfin sí lálùjáná ni rárá o ọlọ́run ti kọ́ tẹ́lẹ̀ náà kó tó da pélé láàgbè ṣùgbọ́n fẹ́ ká gba àlùjáná kọjá ká tó délẹ̀ ni. wa idh qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa ṣáájú kó tó dá baba ńlá ló ti sọ fún àmàlẹ́kà pé òun fẹ́ gbé àrólé kan òun fẹ́ gbé àrólé kan sílẹ̀ sọlọ́n kàn ní kọ́kọ́kọ́ gbé àlùjáná náà ni tọ́wọ́ a sọ pé àwọn ah, baba ńlá rẹ̀ kan lọ́sẹ̀ lọ́n tẹ̀ fi dẹni tí ń gbélẹ̀ irọ́ ni o ilẹ̀ náà ló gbé tẹ́lẹ̀ náà ọlọ́run ti kọ́kọ́ òru pánpán tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ mẹ́rin. agbẹ́rò gbàgbọ́ kó dodo làlùjáná òdodo níná o òdodo làlùjáná òdodo níná o. ẹni tó bá ní kò sí àlùjáná ẹ̀yẹn pé sàmì àdúrà ọlọ́run ṣe lé wọ rẹ̀ ẹni tó bá ní òsínà pé ó sàmì àdúrà ọlọ́run jẹ́ ọ padà abẹ́ẹ̀ òwe wa ha torí ẹ iná yìí ṣe nǹkan tí èèyàn máa fẹ́ torí ẹ náà lè ṣe nílé àwa mùsùlùmí ká sọ mọ́sálásí wa ní mọ́sálásí iná a'udhu billah mo rò pé yé wa aha mùsùlùmí kò síbi tó lọ láyé tó àrùkọ mọ́sálásí kan àyànnáfíà mọ́sálásí iná mọ́sálásí iná báwo ṣebí iná náà là ń sá fún sọ ma ní kí ló dé tó fi ṣe Islam wà á ní kí n lè wà àlùjánnà kí n má bàa wọ̀ náà bẹ́ẹ̀ làwọn sọ̀hábà máa wí yàtọ̀ sáà tí o tún gbẹ́sìn yìí wọ́n ní kèsì káwọn lè wà àlùjánnà káwọn ọmọ bá wọ̀ náà làwọn ṣe ń ṣe islam láàlẹ̀ fi ń ṣe kí ló dé tẹ̀ fi ń ṣe ṣebí ẹ̀yin náà gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù ẹ sọ pé ṣéwù sọ pé tẹ bá ti gbọ́wọ́ níbo lẹ́wọ̀ ẹ sì ní kèsì torí àlùjánnà lẹ́ ṣe ń sin lọ kèsì torí àlùjánnà lẹ́ ṣe ṣe islam tẹ̀wọ̀n pé ṣéwù náà sọ pé gbogbo wọn ó di jéró òun ó kó wọn mì so àbí sẹ́mi bọ́dà irọ́ lásán tó tẹ́lẹ̀ ìbá yé wa àlùjáná ń bẹ agbọ́dọ̀ gbàgbọ́ iná ń bẹ agbọ́dọ̀ gbàgbọ́ nítorí wọn gba lérò pé àwa ń bẹ̀rù àti wọná abẹ́bẹ̀rù torí ẹ̀ láti nípele wa nílé iná àní mọ́ṣáláṣí ní mọ́ṣáláṣí iná ọjà wa ní ọjà tó wọn náà kò fura o tó ìjọsìn rẹ nílé اللهم بني فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين أبرونا إنو إيقورة ونا لاوين ياتي أو كتا أولان تكبسير إليك قال دي أو كافري أزدكوا وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متبعا لهم فيها أزواج مطهرة وهم فيها خالدون bóse sọ̀rọ̀ nẹ́tẹ́ ó tún sọ̀rọ̀ àlìjẹ́nà tọ́ agbọ́dọ̀ gbàgbọ́ ikú àlìjẹ́nà yẹn àti iná yẹn ó ti wà ó ti wà kìí ṣe pọ́ lọ́wọ́ bọ́ ṣẹ̀ṣẹ̀ dà wọ́n ti wà kìí ṣe pọ́ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ dà wọ́n torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó sùn Ramadan bá dé ó wà nù hadith eléyìí tí imaamu Ahmad gbà jáde ikpe ńgbà tó sùn Ramadan náà bá di ojoojúmọ́ lọ́lọ́wọ́ bá máa ní máa fi kún ọ̀ṣọ́ àlìjẹ́nà yóò máa sọ ikpe ṣebí lẹ́yìn ni mo pèsè kalẹ̀ di àwọn ẹrú mi tí wọ́n ń bọ̀ wá gbé bẹ́ẹ̀. a sì gbọ́dọ̀ gbà ikpe iná yìí báyìí àwọn èèyàn àti àlìjẹ̀nu náà lọ́lọ́wọ́ bó kù síbẹ̀ o àwọn èèyàn àti àlìjẹ̀nu lọ́lọ́wọ́ bó kù síbẹ̀ iná wọ́n sì máa kó yàn síbẹ̀ nígbà tí ò ní sọ ikpe hal min ǹjẹ́ wọ́n tún sẹ́kù bí ṣé wọ́n kù ṣé wọ́n kù ṣé wọ́n kù kò ní yé sọ bẹ́ẹ̀ torí pé Ọlọ́run náà ló ti ṣàdéhùn ó ní la amla anna jahannama min aljinnati wan nasi ajma'in mo búra ike màá kún jahannam pẹ̀lú àwọn èèyàn àti àlejànú lápapọ̀. ẹ sì máa ń pín gbogbo àwọn nǹkan Ọlọ́run dá àwọn kún lè máa jọ́sìn fọlọ́ ni iná ti gbọ́ àdéhùn Ọlọ́run òun náà wà ígà ipe yẹn ó dé ìdínú tí iná ké lọ bọ́lọ̀ kótó dijọ́ gbẹ̀ndà kìyàmà ó ya Rabbi akala ba'di ba'da ìwọ ọlọ́run apá kan mi ti fẹ́ jẹ kan o torí pé ma ta'kulu iná máa jẹra rẹ̀ tí o bá rí sọba jẹ tọba dáná kalẹ̀ ní gbé nǹkan kan lé lórí kí ni iná rẹ̀ títí iná jahannam wa sọ fọlọ pé apá kan mi ti di apá kan tán ọfẹ di apá kan tán ìwọ Ọlọ́run bá ń wá nǹkan kan ṣe sọ̀rọ̀ mi Ọlọ́run bá wá yọ̀ǹda fún náà pé máa mí mímí méjì mímí alákọ̀ọ́kọ́ òun náà ni gbígbóná jẹjẹjẹ tí ojú ọjọ́ máa gbóná jẹjẹjẹ lásìkò ẹ̀rùn náà fi sọ pé abẹ́rẹ́ bẹ́ẹ̀ فإن شدة الحر من فيح جهنم ẹ máa lọ́sọ̀ láti lára o nígbà tó bá dásìkò ẹ̀rùn tó rùn mú jajaja ẹ lọ́sọ̀ láti lára kójú ọjọ́ tutù kẹ́ ṣe sọ̀láàtì nítorí gbígbóná jajaja tójú ọjọ́ máa ń gbóná jajaja lásìkò yẹn nínú èémí jahannamani nínú mímí jahannamani anabi ní ẹlẹ́ẹ̀kejì onáni zamharir tututu tutù burúkú tí ọjọ́ máa ń tutù lásìkò ọyẹ tí máa tutù débi pé máa rọ yìnyín nínú mime jahannamanu ẹ torí tọ́lọ̀ iná tó ṣe pé mímì rẹ̀ ò jẹ́ àrílẹ̀ ayé gbé lásìkò ẹ̀rùn iná tó ṣe pé mímì rẹ̀ ò jẹ́ wọn orílẹ̀ ayé gbé lásìkò ti mú burúkú ẹ ṣé ara wa wà wàláhìí torí ẹ̀ náà lọ́lọ́run sọ pé la yarawna fiha shamsan wala zamharira lálẹ́ jẹ́nà ọ̀run ipa wọn òtútù burúkú ẹ̀ mú wọn bẹ̀ o ṣùgbọ́n nínú náà gbogbo ẹ̀ lọ́ba pàdé tọ́ ìgbà tó máa ń kó àwọn èèyàn sínú náà yìí ọlọ́run ló ti yóò kùn kò sì tí ì kùn pariwo pé àdínkù eléyìí bẹ́ẹ̀ náà àdéhùn tó fi hàn á pé ọlọ́wọ́n bá wá ní ẹsẹ̀ ìtọ́dọ́gba pẹ̀lú títóbi àti gbígbangba rẹ̀ ọlọ́wọ́n bá wọ́n gbé ẹsẹ̀ rẹ̀ alápàlélẹ̀ iná ọmọ wa sọ pé kọ́tìn kọ́tìn ó ti tó mi o ó ti tó mi iná ọmọ sòrùjọpọ̀ yóò ọmọ sòrùjọpọ̀ yóò fi ṣe dídí ẹni tó ti wà ń bẹ̀ nìsín kò ní tóbi látòbi jùmọ́ ṣùgbọ́n àlìjẹ́ nà òun ò ní kún. torí rẹ̀ ayé ń bẹ òtètè gba islam lónìí kó tó dọ̀là o àlìjẹ́nà ò ní kún torí ẹ̀ sí ọ̀rẹ́ ìwọ tó ń kó islam lẹ́yìn pé wọ́n nìkan lọ fẹ́ kú bẹ́ẹ̀ sẹ́mi pé ilé lásán ilé lásán tó bá jẹ́ alájà mẹ́ta bó ṣe kéré tó ìyẹn ẹyọkan ò lè gbé bẹ́ẹ̀ kó dùn mà ò rí ìyàwó tó bá sọ̀rọ̀ kọ̀sọ́mọ tó lè pè kò sẹ́nìkan tí ń bọ́ gbénu lé ọwọ́ òun ló lè gbélé ńlá aláyà ló lè dá gbélé ńlá tó bá jọ dáràn tẹ̀lítọ̀ bá jẹ́ bẹ̀ wọ́n nìkan nú adúrú léyìí ògiri kan máa dẹ́rù bọ̀ bó wàá ra lè jẹ́nà tó ṣe pé àrùdó as-samawati wal-ard ìbú rẹ̀ fífẹ̀ rẹ̀ fífẹ̀ gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni kó a pé wọ́n nìkan lọ́ wọ̀ bẹ̀ torí bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó sáfẹ́ yọ gbogbo yẹn kó nú Islam wọ́n bí ètò ní kí ọlọ́run má fẹ́ nìkan sálì jẹ́nà àfọwọ́n àfa anabi muhammed sallallahu alayhi wa sallam anabi ni hajjarta wasi'a ntọ́fẹ̀ lọ́fẹ́ sọ di funfun yìí o. àlìjánnà ò ní kún wọn náà gba islam kọ́ wà àlìjánnà ilé àwọn olóríire nìyẹn. anabi sallallahu alayhi wa sallam sọ fún wa nínú hadith nígbà tó ti gbá àlìjánnà ò ní kún báwo ni ó ti wá sí ọlọ́run dáhùn ẹ̀dá tuntun tí ò gbélé ayé rí yóò fi wọn kún ààyè tó bá ṣẹ́kù lálùjáná wàlá wujuda lil fuqara'i wal masakina wasfan fil janna kò sẹ́ni kẹtí ọbẹ̀ nínú àlùjáná tó pè faqir kò sẹ́ni kẹtí ọbẹ̀ nínú àlùjáná tó pè láláìní gbogbo wọn lọ́lọ́lá ayé nìkan náà ti máa ń pè yàn ní fuqara ṣùgbọ́n wọ́n sọ fún pé tó pọ̀ jù nínú àlùjáná fuqara ò ní wọn ìyẹn ni pé láyé ni wọ́n ti jẹ́ fuqara ṣùgbọ́n láàlùjáná wọ́n ti fuqara àbí kẹ́ wọ́n ní faqiru ní ẹni tó ní ìlọ́pọ̀ ilé ayé yìí lọ́nà mẹ́wàá sífà kírù lélẹ́yìn anabi sallallahu alaihi wasallam ní ẹni tí ò ní ga nípò tó nǹkan lálẹ́ jẹ́nà ó lẹ́ni tí ó ní tó ilé ayé yìí lọ́nà mẹ́wàá ilé ayé pẹ̀lú gbogbo kọ́ńtínẹ́ǹtì tó wà ń bẹ̀ ni o lọ́nà mẹ́wàá à ọlọ́run dákun má ṣe lè wọ̀ wa torí ẹ̀ tó yẹ ká múra sínú o ètò ìfẹ́ máa múra sí pé má tiẹ̀ ọgbọ́dọ̀ fòmí o world cup ni à mo gbọ́dọ̀ wo Eh? irọ́ lásán bọ́ọ̀dì kọ̀ kọ̀ àní kọ́ ọ̀rọ̀ náà gbégbà kọ́ ọ̀rọ̀ náà lọ́njọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà mélòó ni tó ti ṣe tó rò ipò lè lọ ó yẹ ká máa ṣe ìṣirò fúnra wa lójoojúmọ́ o àwọn sẹ́ẹ̀rì tó ṣe tó ṣe tó ṣe kárí mi ò tí wọ́bẹ̀ ò bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ torí ẹ̀ agbọ́dọ̀ máa wò kí là ilẹ̀ ìdíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà yá iyọ̀ ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أتنقلوا نيقوا أقوى ìpè iná àti alìjánná ọmọ abẹ láéláé ni wọn ò ní parun wọn ò ní parẹ́ yàtọ̀ sí gbàgbọ́ àwọn kan wọ́n ní iná ọmọ abẹ títí gbà kan gbọ̀ báyìí ọlọ́run bá tún paná rẹ yọ àpò gbogbo yẹn sálì kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ iná ọmọ abẹ láéláé alìjánná náà ọmọ abẹ láéláé a sì gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí pé ẹni tó bá kú lórí ímánì tí ẹ̀ṣẹ̀ wa gbé wọn náà kò ní máa bẹ́ẹ̀ nu náà láéláé ímánì rẹ̀ padà yọkù ọjọ́ kan lọ sí àlìjánnà pẹ̀lú sípẹ́ àwọn olùsìpẹ̀ yọ padà wọ àlìjánnà lọ́jọ́ kan. a sì tún ní ìgbàgbọ́ ipa nàbí sallallahu alaihi ọlọ́run bá fún ní ibn Abbas ó ní òun náà ní alkhayr alladhi a'atahu Allahu linnabi sallallahu alayhi wa sallam òun náà lórí tọ́lọ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe pé lára rẹ̀ náà ní alhawb abata anabi Muhammad sallallahu alayhi wa sallam tánàbí ni òóró rẹ̀ ìrìn oṣù kan ni ìbú rẹ̀ ibi tó gùn dé ìrìn oṣù kan ibi tó fẹ̀ dé ìrìn oṣù kan wọ́n wá kó àwọn kọ́ọ̀pù lọ sí àyíká rẹ̀ àwọn kọ́ọ̀pù yìí pọ̀ gẹ́gẹ́ bí ìràwọ̀ ti ń bẹ lójú gbogbo ẹni tọ́jọ́ ọmọlẹ́yìn ànábì sallallahu ni ó mu nínú omi yìí ẹnikẹ́ni tó bá sì mu nínú omi yìí ò ń gbé òní gbẹ́mọ́ láéláé ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé àwọn kan wọ́n bọ̀ omi ẹ máa bọ̀ àwọn èèyàn ni wọ́n bi ànábì lẹ́nu pé bóòlù ó ti dáhùn ẹni tí ó dé mà ó sì rí wọn ó ní bóòlù gbèyàn bóòlù èèyàn ti ní dáhùn mà nígbà tí àwọn ràkúnmí èèyàn tí wọ́n bá lúpọ̀ mọ́ ràkúnmí yòókù nígbà tí gbogbo àwọn ràkúnmí èèyàn tó jẹ́ pé ẹsẹ̀ funfun làwọn fi ń tẹ̀lẹ̀ funfun funfun lẹ́sẹ̀ tí wọ́n títí dórúnkún nígbà tí ẹsẹ̀ àwọn ràkúnmí yòókù sì dúdú tí yọ̀ọ̀dà tiẹ̀ mà bí òní dàmà yọ̀ọ̀dà mà àìrí wọn ò pé kí n má dà wọn mà torí muhajjalina min athari alwudu á wà níjọ́ gbẹ̀ndà alkiyama lẹ́ni tí ìmọ̀lẹ̀ kún ju wa ìmọ̀lẹ̀ ó kún àwọn oríkèé àlùwàlá wa látàrí àlùwàlá tá a ṣe nílé ayé eléyìí ò sí fún àwọn àjọ mi àfijọ anabi muhammed sallallahu alayhi wa sallam tó bá ti yọ anabi oní ẹ máa bọ àwọn èèyàn mi ni àwọn èèyàn mi ni àwọn mẹlẹkọ máa sọ rárá rárá àwọn eléyìí ò sínú àwọn èèyàn rẹ wọn máa dá àwọn míì padà ó sì ẹnìkan la tẹ̀lé máa àdàtò báyìí rọ máa ń tí ọlọ́dà kò má ṣe tu abẹ́ o gẹ́gẹ́ bí àwọn mọ̀nàfíkì àdínì nù yóò má ṣe ṣe pé mùsùlùmí lò ó ń tẹ̀lé súnà àmọ́ níkọ̀kọ̀ kìí ṣe mùsùlùmí o oníbídíà ni o òun kàn wọ́n bá àǹfààní kan yọ ọ́ ń bẹ̀ ni kó òun lè gbà ń bẹ̀ tí o bá ti sáǹfààní bẹ̀ tó tún darapọ̀ mọ́ yọ darapọ̀ mọ́ àwọn èèyàn rẹ̀ tìyín là ń ṣe o à ń ta eléyìí ẹjẹ ni o ẹ bá ṣe máa ṣe o sì máa pé tó bá fara fún yà anabi ọmọ akẹ́ ẹ máa bọ ẹ wá mu àwọn mọ̀lẹ́kẹ́ òní rárá àwọn eléyìí ò sí ní ọmọ lẹ́yìn rẹ tọrọ ọmọ marun tí wọ́n dánwò lẹ́yìn rẹ ọlọ́mọ tètè wá bẹ́ẹ̀. bákan náà kámá ìgbé anabi sallallahu alayhi wa sallam ọlọ́mọ ọbọ̀ kumalẹ́ púpọ̀ níjọ́ gbé dàrúkìyà ọlọ́mọ kumalẹ́ púpọ̀ níjọ́ gbé dàrúkìyà mùsùlùmí látiwájú gbogbo ọmọ anábì ádámù ẹjọ́ gbogbo àlùkìyà àmọ̀kéjì ti báàdì. gbogbo wa máa sáká àṣà lọ bá àwọn anábì ọlọ́run látòrí nuh salam títí dórí anábì ibrahim aleyhi salam anábì musa anábì isa aleyhi musalatu salam ẹgbàá wa torí pé àyíkó ogun ọgbò gbogbo wa wàhálà yóò ti pọ̀ jù látàrí ogun àmọ́ wa pé bá wa bẹ́lọ̀ kó tiẹ̀ sírò bó bá jẹ́ nánà ni kò máa ná ọmọ lọ sí náà nítorí wàhálà gbogbo ànábì ọmọ yẹ pé agbára àwọn ọ̀ka nafsi nafsi àwọn tó àwọn lẹ́rù ẹ má bàa wá mi sùn báyìí ló ní kálukú àmọ́ wí títí tí òbí wa di fún wa wá àwa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ọmọ asọ̀fin ana laha èmi ni màá ti pẹ́ èmi ni màá ti pẹ́ eléyìí là ń pè ní ash-shafa'atul kubra. الشفاعة العظمى ìsìnkpẹtọ ga dúdú kò sípẹ lọ tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam alábí wa lọ kúrú balẹ̀ lábí àgbà ọlọ́run ọba wa ọlọ́run ọba òní kó tọrọ ntọ́ba bẹ́ẹ̀ tọrọ kó gbórí sókè kó tọrọ kó sípẹ̀ wọ́n gbà pẹ̀ báyìí là nàbí òsì wa tọrọ kó sípẹ̀ kó kọ́ náà ó sì sírò ọlọ́run. eléyìí ni al-maqamul mahmud. ibùdúró tó jẹ́ tẹ̀yìn tánàbí ní kọ̀tọ́ sẹ́nìkan àfọ̀kan nínú àwọn ẹrú ọlọ́ọ̀ òun sì ń bẹ́ lọ́n kọjá pò náà ló sọ pé tẹ bá a lẹ́yìn ìgbà tán pèpè fún sọ láti tán pé Allahumma rabba hadhihi ad-da'wati tammah lẹ́yìn tẹ̀ ti sàtà láti bá nàbí ilẹ̀ òní sábà náà lè gbangba ìyáma dìgbé da ìyáma ti wáyé ní wàhálà yìí mo ní lókèsàn gbangba ìyáma yẹn ní àwọn àwọn náà àwọn oníkàlùkù ọ̀rọ̀ ara wa mẹ́jọ náà wọ́n ní ẹni tó kú gbẹ̀yìn dìgbé da ìyáma ò tó dé wọ́n yóò lu ẹgbẹ́ wọn tó ń sáré ìrọ̀lù kò sáré ìdìgbà kan tó sọ kò sáré ìdìgbà kan tó sọ bẹ́ẹ̀ èyí tó dájà ní pé ìgbà tí gbẹ̀dà òkè àwọn bá ti dé ó dé náà ṣùgbọ́n àwọn ẹni tí gbẹ̀dà òkè àwọn ó ti bá láyé àbí ìdìbò ìrìn wá pa àwọn ẹni ìlú jù àwọn ẹni tó kọ́ lọ́wọ́ bá gbọ́ torí pé gbẹ̀dà òkè àwọn ní dé àyà kíkọjá yìí pé ìgbà tí òní sẹ́yìn kan ló ké pẹ̀lú ti sọ pé ọ̀mọ́ ọ̀mọ́ tó o tó yàn kó ní sẹ́yìn tó gbọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn ìgbéga ti àwọn ìgbà láyé torí kó tó ti gbà ẹ ọlọ́run ló ti ra yóò ti ra atẹ́gùn kan tí ó fi gbẹ̀mí gbogbo àwọn ìgbà tó lè tó bá tẹ̀. tòyọ́ wọn kó àwọn ọ̀daràn àwọn ọ̀daràn ìgbéga ti àwọn ìgbà. tuntun mélòó wá ni ẹni tó bá ń gbẹ̀yìn yóò ti lọ sáré òsọ́jọ́ tí wọ́n ti sọ́jọ́ pé nàìjíríà tó bá ti yọ̀ bá wọn kan yóò bá àwọn ẹgbẹ́ òjò ẹ̀dí ló tọ́ fẹ̀sán ló sáré ẹgbẹ́ tó ń bá ti gbà ní wọn sáré ní gbogbo èèyàn sá ọlọ́run tó gbé gbogbo àdìdílẹ̀ sánà ọ̀rẹ́ gbẹ̀rún ọdún ọ̀sẹ̀ gbẹ̀rún ọdún ọ̀sẹ̀ tọ́nà bá pa gbogbo èèyàn ló dá gbogbo àtẹ̀mí tó bá pa máa ń dá ẹ̀yìn rẹ̀ náà nígbè dà àwọn òbí sọ̀rọ̀ pé ó lọ ọdún ọ̀sẹ̀ lẹ́yìn ká kéèsì láàrin láwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà mú àlọ́pọ̀ nínú ká máa pè ní màkàlà ó kà máa sọ ọ̀rọ̀ wọ́n tí bàbá kan sọ bàbá kan náà sọ ọ́ dára ló fẹ́ sọ̀rọ̀ tí máa ń sọ̀rọ̀ ẹ̀ yìí máa sọ bọ́lọ̀ sọ àdáyé sọ̀rọ̀ báyìí tí ó bá ti tẹ́lẹ̀ máa sọ sọ̀rọ̀ pé ẹni tó kú bẹ́ẹ̀ ló dẹgbẹ̀ wọn fún un sáré kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kò sí lápọ̀ wà lìjánà kò sẹ́nì kájọ́ wà ṣùgbọ́n mùsùlùmí ọ̀bẹ nínú àwọn mùsùlùmí mùsùlùmí tó fi síwájú dàdàbí Muhammad sallallahu alaihi wasallam ẹbí bẹ́ẹ̀ náà mùsùlùmí mùsùlùmí tọ́jú ọmọlẹ́yìn àdàbí Muhammad sallallahu alaihi wasallam torí gbàgbọ́ wa níbi gbogbo àwọn ànábì ọlọ́run mùsùlùmí ni wọn. ìlà dínà الله ìdílé ìlà yẹtùkú ńgbà dáná bí Muhammad sallallahu alaihi wasallam dé ìlọtọ́rí bẹ́ẹ̀ pé ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run náà ní islam ètò kí n gbàdá nàbí muhammed sọlá àtẹlà dé ní islam tó jẹ́ sí lọ́dọ̀ ọlọ́run láti fi jọ sí ọlọ́run ọba ti jọ́ mi yàn islam kalẹ̀ torí rẹ̀ ẹ̀rí tọ́lọ̀ tó ń gba nàbí ibrahim ẹ̀rọ kọ́ọ̀dọ̀ ọ̀hún rọ̀gbọ̀gbọ̀ ẹ̀sìn kọ́ọ̀dọ̀ àtìlámùtò lẹ́rọ̀ pẹ̀lú àrẹ̀mí ìgbà tọ́lọ̀ tó ń gba nàbí ibrahim gbé islam ó ló gba islam ọlọ́run. وانصر بها ابراهيم بنيه ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون بين أن ابراهيم عبد يعقوب ما استطاعوا ان إيه، يقولوا فلا تسوى في الاسلام بين الامين يعني، لو فرعون نبى تقول ọgbà agbọlẹrọ ọwọ arikori parun ọwọ ni ahmed nígbà tí ń sẹrin lọrọ alẹ ilẹ ilẹ ilẹ ni ahmed ń sẹrin lọrọ israẹli wà á nà mùsùlùmí. èmi náà gbàgbọ́ ní ìdí o pé kò sí ọba mi tọ́tọ́ láti kó dodo jọ́sìn àyàfi táwọn ọmọ ìsírẹ́lì gbàgbọ́ èmi náà tọ̀ka náà mùsùlùmí báyìí. ọ̀pẹ yẹ wa tó wá kékeré ṣe islam ní musa kòtò lọ síbi rẹ̀ ṣé èmi náà mùsùlùmí náà ní òpèrè àná èsè mi náà mùsùlùmí. torí rẹ̀ yọ̀húdà ti kíní lẹ́yìn àwọn ànábì yẹn ni wọ́n jẹ́ yọ̀húdà. نصارى wọn pèrè àwọn nàṣọ́ra إسلام islam là nàbì ìṣá إسلام mú wa islam là فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ماذا نبي عيسى عليه السلام كان في الجيش تركهم أقوم ó wá sọ fáwọn sàhábà rẹ̀ tani wọn ràn mí lọ́wọ́ lórí ẹ̀sìn ọlọ́ tí ó fi lọ síwájú àwọn sàhábà rẹ̀ yẹ sọ pé àwa ájà lára ti tọ́lọ̀ tí bá wà náà ọba gbọ́ ìwọ náà jẹ́rìí sí pé mùsùlùmí ni wá sọ̀hánù àwọn èèyàn náà yìí ká lórí ẹ̀ inna dina inda Allahi al-Islam ọlọ́run ti sọ sọ́ọ́ fún mi ọmọ yẹn bẹ́tẹ́ pé ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati mina al-khasirin ẹnikẹ́ni tó bá wà kàmi tó yàtọ̀ sí islam tó ti sẹ̀ ọlọ́run nígbà lọ́dọ̀ lọ yóò ti jọ kan nínú àwọn ẹni tó gbòkó tó bá di lọ́la òkè yà lórí rẹ̀ tí ìbá ti mùsùlùmí ò wá jù mùsùlùmí ayé àwọn ànábì lọ síwájú àbí mùsùlùmí dayé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wá dé ṣe níyẹn jẹ́ mùsùlùmí ṣèyàn ànábì lọ síwájú lẹ́yìn tọ́lọ̀ ti rán ànábì Muhammad sallallahu alaihi wasallam kò dé ṣe òkè. lẹ́yìn tó lọ sí ránà sọlọ́lá àdúgbò sáyé ìfún àdúgbò jẹ́ mùsùlùmí tí tẹ̀lé tàbí Muhammad sọlọ́lá àdúgbò àdúgbò torí àdúgbò tó wà nínú sọ̀hí ìmáàmù mùsùlùmí wọ́n ní wọ́n lẹ́sìn náà ṣe bí ẹ̀ láàyè máa bí àhàdùn mi láàyè ọmọ yẹ̀wò díyẹ̀ ọ̀hún nasrani ثم لا يؤمن بالذي أتيت به إلا دخل النار. òkè ọlọ́mọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnì kan nínú ìjọ ìgbòho ní kọ́ nípa mi ó ní ọjọ́ ìyàwó ní àwọn jù àwọn nàkúrọ́ni tẹ́gbẹ́ kìrìsìtẹ́n lẹ́yìn náà ọgbọ́n pàlì òṣèlú ọgbọ́n pàlì ọgbọ́n pàlì tó wà fún àná ọgbọ́n nípa Islam kọ́ wá pọ̀ láti tẹ̀lé Islam anábì ní kò ń sọ náà fúnra pé náà yọ ọ́ tẹ̀lé ìjẹun ìṣẹ̀jẹ̀. wọ́n ní kí ni ìtumọ̀ àtẹ̀jà àtẹ̀jà ìtumọ̀ rẹ̀ lédè lárúbáwá òkúrọ̀ ńlá òkúrọ̀ ńlá ẹni bẹ àtẹjà ìyẹn ká ní tẹ́ḿbọ̀ lọ́nà òfin fìdí náà gbogbo àwọn èèyàn tó bá sẹ́kù láyé forty days péré ló lò amadu alákọ̀ọ́kọ́ yóò dàbí ọdún kan ìjọ kejì yóò dàbí gẹ́gẹ́ bí oṣù kan ìjọ kẹta yóò dàbí ọ̀sán ìjọ kẹrin títí dókun yóò dàbí máa ń lè torí rẹ̀ làwọn èèyàn ti fi àdókòtò lọ́wọ́ àtẹlà lè tọ́jọ́ ìtọ́jọ́ ìbábà wa láyé kó láti àti ọdún tàbí ọdún kan sọ láti mélòó láti bẹ́ẹ̀ alábi lẹ pé gbogbo rẹ̀ ẹ pé gbogbo rẹ̀ pé ó ti tó kápá títí sọ̀dọ̀ láti márùn mi àtúbẹ̀rẹ̀ márùn mi àtúbẹ̀rẹ̀ márùn mi àtúbẹ̀rẹ̀ márùn mi àtúbẹ̀rẹ̀ márùn mi lọ́jọ́ kan yẹtù pé sọ̀dọ̀ láti márùn péré náà lákàtí àrà ọ̀pọ̀ tí ó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbogbo sọ eléyìí ní àtẹjà ǹjẹ́ mọ̀ ike nǹkan mi tún bẹ sọ́ba ànábì lẹ́rù fún wa ju dàjà lọ. ó ní ọ̀kọ̀wọ́ fún ma ọ̀kọ̀ ọ̀rẹ́ kí n tọ́ba mi lẹ́rù fún yín kọ́dà ọba lẹ́rù ju màsíhì dàjà lọ. tètè bí màsíhì dàjà lọ lè burú tó eléyìí tún bá lẹ́rù jù bẹ́ẹ̀ lọ. ó ní ẹ̀ṣin kùnà ọ̀sán ìtẹ́kọ̀tọ́ náà lẹ́kọ̀tọ́ kéré wọ́n ní kíni wọ́n ní àríyá kárí mi nítorí pé àwọn èèyàn ká kárí mi fún kọ̀dà bí ẹ tọrọ owó lulẹ̀ níwájú níwájú ọ̀tà yóò máa tẹ bọ́yún owó onífura ànábì lọ́kọ̀ lẹ́rù fún wa ju dàgbà nìyà torí máa bá yà tẹ̀lé gbogbo tó rògbòtẹ́ fẹ́ lọ́jọ́ torí lọ́nà kò ní sí ládàá ọwọ́ àwọn àjọ gbẹ̀dà òkèèyàmù lábẹ́ àdìyà gbogbo ẹ̀sìn kò tó ó ti kò dà mọ́ ti kò kó rẹ̀ kọ́nà wọn ti kò àbẹ̀ ilé ìjọba. láyé àlẹ́ ìṣòro bá àdìsẹ́lẹ̀ ọmọkùnrin kan nínú àwọn ayọ̀wò kọ́ yọjú wọ́n ń pè ní ebùnú ọ̀yẹ́ rẹ̀ àwọn àti kí ti dẹ̀ já sọ wá mú kùrà dání bẹ́ẹ̀ ni Umar ó fi ẹ̀gbà ìpa pé ká yóò jẹ sí mi. anábìwá ni ènìyàn kúlù pẹ̀lẹ́ ń tó sọ́mọ báyìí tó máa dẹ́kun ní dàjà ńlá ọlọ́run fún ọlágbára láti pa tọ́lá kọ́lẹ̀ ti gbẹ pé ta ni ó pa ẹ̀nẹ́bí rẹ̀ yìí sá àlejò sẹ́lẹ̀. tó bá tẹ̀ wá dẹ́kun ni adẹ́kun ni ó kò sí dánàbí yìí sá lè dánàbí wò lè ṣe jù bẹ́ẹ̀ sọ́mọ báyìí sẹ́lẹ̀. anábìwá mo fi kankan pamọ́ fún ọ kí ló kọ rẹ̀. ìjọba jẹ́gà já àwọn bá sọ. wọ́n ní dùn. alámi kìí sọ. torí tí wọ́n fi pamọ́ fún ni dùn kàn. lẹ́nu pé kò pè já. wọ́n ní dùn. ìdáná bí ti fi pamọ́ ní kí ni dùn kàn. èyí fún onígbèjà ajá kékeré sọ. sẹ́lẹ̀ yìí wọ́n ní tí bàbá yẹn bá jẹ́ aládàáda lẹ̀ bàbá ti kú lórí àdáda alẹ tá a lè sàdó àbọ bẹ́ẹ̀ ni a lè sàdó àbọ tó bá gbé àdáda alẹ tí bàbá ti kú yẹn kìí ṣe ètò lè sọ̀rọ̀ àti kẹfẹ́ rí yìí ṣe gbogbo àdáda alẹ ló máa ń sọ̀rọ̀ àti kẹfẹ́ rí tó ọmọ kankan pẹ̀ tó ọmọ tó tara rẹ̀ ṣe káyé anáni sọ pé òkú lè fi dà àti ọ̀bọ̀lẹ́ gbogbo àdáda alẹ àná mi á ní lọ́dọ̀ ọjọ́ kẹfẹ́ rí ẹgbólódò àánú ó túmọ̀ sí kó lè jẹ́ ṣẹ́rù ó lè jẹ kó ó lè jẹ dé ó sì lè jẹ màràkìyà ọ̀rọ̀ yẹ wa al-Imam Ibn Taymiyyah rahimahullah nínú tíra rẹ̀ sọ̀rọ̀ ẹ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ al-Mustaqim ó lè tún bí ẹ̀kọ́ tó nínú bíbí àtàwọn èèyàn ti lè kọ̀bí lè mọ̀kúrú ha lábẹ́ mọ̀kúrú mọ̀kúrú lọ́kọ́ sí sẹ́yìn tí wọ́n bá ti bẹ́ẹ̀ nìyẹn kí kàwọn fẹ́ yọ àwọn èèyàn kúrò nù rẹ̀ torí pé máa tí wọn máa gbọ́ nǹkan yìí bó ṣe ti là lọ́fẹ̀ẹ́ ti ara yòókù lọ́nà láti ń pè pé kíkà gbọ́ balẹ̀ tó lọ ẹni láti kọ́ ma gbogbo náà dánilẹ́kọ̀ọ́ yìí yóò ti kí wọn ní enlightenment ní kí ẹsẹ̀ kọ́ ní ọ̀pọ̀ olùmọ̀ òní yìí láti wá ìmọ̀ tí wọn náà fún ma fúnra rẹ̀ and not everybody can do that àwọn ọmọ bá àwọn tó bá yẹ kí wọn lọ wá àwọn kan lọ wá àwọn yẹn kọ́ ọkọ̀ tó bá tẹ̀ wọn tó ra ní the electrician and need the division. Kùránì ní scientist nígbà tí gbogbo abá tó lù máa gbà táwọn ọmọ tọ́jú wa táwọn ọmọ bá kọ́lé tó àwọn ẹni tí àwọn bá ní ìpalẹ̀mọ́ lára ọkọ̀ lọ wá mà. àwọn olùmọ̀ á sọ pé bídà àtẹ̀rí yẹn ń tẹ́tẹ́ bá wẹ̀ bídà àkàtú bídà àbàlọ́. ṣùgbọ́n mẹ́sẹ̀ dúró àwọn lọ gbogbo ẹ̀kọ́ àná ni. gbogbo àná kúmá ìmúnáyì. ìwà àlùfáà náà sọ tí mídíà tó ti tó tó di àná tó lè gbé ọwọ́ náà yìí tí o bá ti jẹ́ èyí tó sọ̀yà ní kékeré tó bá di lọ́la kò yá ara sọ ẹ̀ ń tẹ̀ tẹ̀ màṣíìnà wọ́n mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ tó bá ti wọ́ lọ ní ọ̀sọ̀ rẹ̀ tó bá wù fún ikọ̀ lọ sí nánà bẹ́ẹ̀ bá ti ti tẹ̀wé tani òbí ọlọ́dẹ rẹ̀ tó bá ti wù fún òun orí jọ dáná sọ̀kọ́ náà fi bá wọ̀ lẹ́lẹ́yìn ẹ̀ tó bá gbé bídí àti bàbá rẹ̀ sí tóbi púpọ̀ tó ti kẹsẹ̀ rí wàá sàdúrà fún un kí ló tó ọmọ sàdúrà àwọn tó bá kú kẹsẹ̀ rí onísàdúrà fún torí pé Islam kò kọ̀ọ̀nà àwọn àti sàmà sàdúrà fún un ẹni tó ti dára tó ti pé ọ̀rọ̀ àdáyé.